الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن سار على نهجهم وسلك مسلكهم إلى يوم الدين أما بعد أدوك فون الله بوا بتي جواسيه ní òwúrọ̀ tóní ala al-islam wa sunna wa an ja'alana min ibadi ọba tí ó ṣàánú wa pẹ̀lú ìjíwa lórí islam lórí sunna ta sì jíníjí ẹrú fọ́lọ́wọ́ ọba alikẹ́lá subhanahu wa ta'ala an bí ọlọ́wọ́ ọba alikẹ́lá kí ó àánú àti ìkẹrẹ lórí kálukọ́wàá أنتر عليكم إكيالون أبوا عليكم أولون أبوا عليكم إبوكم كن نبوى محمد صلى الله عليه وآله وسلم بس ترى فون أنوي أترفون رالي بس فون أترفون رالي أن صحابة تبوا أنتم تلي لنا أبيلون بالك الله سبحانه وتعالى kí ó máa yọ àwọn náà kó nínú ìjọ olórí alálùbáríkẹ ọlá ìjọ kan ṣoṣo ọlọ́wọ́n ọba àlìkẹ́ ọlá tabaraka wa ta'ala gẹ́gẹ́ bí tíra afọ́wàgbà Ibn Taymiyyah rahmatullahi alayhi eléyìí tí ó ń ṣe al tí a ń kọ́ nípa kí ni tí wọ́n ń pè ní ìjọsìn àbí ìjẹ́rú fún ọlọ́run ọba àlìkíọ́lá àwọn àlàyé tó ní sí pẹ̀lú abala táwa ń bẹ̀ yìí tí wọ́n kọ tírà nítorí ẹ̀ látara ìbéèrè tí wọ́n béèrè oríṣiríṣi ni àtìrí látọ̀dọ̀ afọwọ́ àgbà Ibn Taymiyyah ta rahmatullahi àti bọ́ sínú àwọn masáìlú al-ubudiyya tí onímọ̀ fi sídìí àwọn kókó kókó ọ̀rọ̀ tí ó ní mo sí pẹ̀lú ìjẹ́ ẹrú ọlọ́run ọba alikiola tí afá gba wa èyí tí wọ́n fi ṣéde ànínà wọn ibi tí a sùn sí ọ̀nà masala tó ní mo pẹ̀lú iltizamu al-ubudiyyati lillahi tabaraka wa ta'ala hatta báwo ni yóò ṣe dúnímọ́ ìṣe lọ́mọ ìjẹ́rọ ọlọ́run ọba àlìkíọ́lá títí tí ikú fi dé eléyìí tí ẹ̀pọ̀ ọlọ́run ọba àlìkíọ́lá azza wa jal ó pa nabi wa muhammad sallallahu alaihi wa sallam láṣẹ ní ìparí suratul hajj pẹ̀lú gbólóhùn tí olúwa ẹlẹ́dàá wa fi pa láṣẹ tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀ tó àwọn tí a sì lálàyé gbẹ̀yìn nínú àwọn tí wọ́n bá wa kà ني تسواجو لوريا و تلكم المسائل اكرمكم الله افو وليني قوا كوكورتي ابن تيميه رحمه الله عليه تتسواجو مساله متي اتموا اوني وصف الملائكه بالعبوديه يلا وبارك الله سبحانه وتعالى orin àwọn tí wọ́n sin màláìka wàlàmbíyà àtàwọn anábì ọlọ́run bil'ubudiyya pẹ̀lú ìjẹ́ ẹrú ọlọ́run ọba àlìkíọ́lá tó bá jẹ́ pé nǹkan kan tó ń bẹ tó dáa ju ká jẹ́rú ọlọ́run lọ ni eléyìí lọ́lọ́run ọba àlìkíọ́lá tí wọ́n jẹ́ ní ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run ọmọláìka àtàwọn tí wọ́n ń bẹ nílẹ̀ àwọn tí fi ń jẹ́ ní ẹ̀sà jùlọ náà làwọn nẹ́bí ọlọ́run olúwa ẹlẹ́dàá wa ó sọ eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibn Taymiyyah rahmatullahi alayhi haythu qala wa bidhalika wasafa malaikatahu wa anbiya'ahu faqala ta'ala وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون yusabbihuna al-layla wan-nahara la yafturun aya méjèèjì yẹn aya 19 aya 20 olúwa ẹlẹ́dàá wa ó ń ṣàlàyé nínú aya yìí pé àti pé ti ọlọ́run nìkan ló ń ṣe gbogbo tó ń bẹ ní sánmà àti tí ń bẹ ńlẹ̀ lẹ́yìn eléyìí tọ́lọ́wọ́ ọba àlìkẹ́lá tó fi almulku kulluhu walmalakutu lahu wahda láti ṣàfihàn lè pọ́lọ́wọ́ ọba àlìkẹ́lá ló ní ìkápá gbogbo nǹkan ọlọ́run wá tẹ̀síwájú pé wa man indahu la yastakbiruna an ibadati àti pọ́n tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ay almalaika àwọn tó ń jẹ́ malaika bi pé àti páwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń ṣe màláìkà olùwàní la yastakbiruna an ibadatihi àwọn wọ̀nyí wọ̀nyí ṣe kọ́ńkínà báwọn tayọ la yamtani'una wa yastankifun wọ̀nyí tayọ àbí kí wọ́n jáwọ́ lẹ́ni tó ríra wọn kúrò níbi pé wọ́n wá níbi ìjọsìn ọlọ́run ọba àlìkẹ́ọ́lá wala yastahsirun ayla ya'yawna wa yas'amun wọn ò sì ní kọ́lẹ̀ wọn ní kó súsú níbi ìmọ̀ jẹ́rú ìmọ̀ sin ọlọ́run ọba àlìkẹ́lá tabaraka wa ta'ala yusabbihuna al-layla wan-nahar la yafturun wọ́n ń sin ọlọ́run wọn fọlọ́run máa wọ́n dárúkọ ọlọ́run ọba àlìkẹ́lá gbogbo àsìkò lóru àti láfẹ̀mọ́jú tí ń túmọ̀ pé kò sígbà kan tí wọn ò fi máa sin ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹrú ọlọ́run ọba alikiola olùwàní la yafturun wa qawluhu la yafturun wa la yastahsirun al-ma'na wahid ọlọ́fà ló jẹ́ pé a lè rí tí wọ́n fi la yastahsirun tó la yafturun ó ń túmọ̀ ara wọn la yafturun ìmọ̀nà la yasamun wal-ma'na adaq la yad'ufuna bada nashatin yẹn ni pé àwọn màláíkà olúwa ẹlẹ́dàá wa tọ́lọ́run ròyìn pẹ̀lú ìjọsìn pẹ̀lú ìjẹrú olúwàjọ yé wa gbé ohun sinmi ohun èyí kọlẹ̀ níbi ìmá sin ọlọ́run ìmá jẹ́rọ ọlọ́run ọba alìkẹ́lá nínú àyà al-anbiya yìí kò sí tọ́lọ́run ọba alìkẹ́lá fi ń ròyìn àwọn ẹrú rẹ̀ yìí tí ń ṣe màláíkà wọn náà ni ìjẹ́rú fọ́lọ́run ọba alìkẹ́lá يجرب bẹ̀ fọ́lọ́wọ́ لا alìkẹ́lá pẹ̀lú الله ọlọ́wọ́ لا تبارك وتعالى wa ta'ala وقال تعالى وتمرمي وان سورة العرف بإن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويصبحونه وله يسجدون يرونتي آياتي كتان في وصف الملائكة بالعبودية المستمرة tí ọlọ́run ọba alìkọlá fi ń ṣe àlàyé fi ń yin àwọn tí wọ́n jáwọn màláíkà ọlọ́run ọba alìkọlá pẹ̀lú ìmá jẹ́rú fọ́lọ́run ọba alìkọlá láì dáwọ́dó irú ìtumọ̀ tí ń bẹ nínú àyà iná níbẹ̀ nínú àyà ìlọ́nà mi innal ladhina inda rabbik ay al-malaika ka qawli llahi ta'ala wa man indahu ẹ bá dádájú àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ àwọn màláíkà ọlọ́run ọba nìkẹ́lá wí wa hadha bila khilafin bayna al-mufassirin láì sí méjì lọ́dọ̀ àwọn nítafsí lórí ẹ̀ àwọn màláíkà olùwà ẹlẹ́dàní la yastakbiruna an ibadatihi ka qawlihi fima taqaddam la yastakbiruna an ibadatihi yorùn tọ́lọ́n ti sọ nínú tó sọ nínú ríra wọn lẹ́ni tó tayọ rẹ̀ tí wọ́n wà á máa gbéra wọn tóbi sí kọ́nkínná wa yusabbihunahu wa lahu yasjudun eléyìí fi rinlẹ̀ pé àwọn tán jẹ́ màlẹ́kọ̀ ọlọ́run ọba àlìkọ́lá gbogbo tí yẹn fi ń jẹ́rọ ọlọ́run ọba àlìkọ́lá láti máa sìn bí kò sí tọ́lọ́wọ́ ọba àlekèlá fi ń yìn wọ́n ti fi ń sọ tí fi ń fún rere wọn yìí òun ni nǹkan tí àwọn tí wọ́n béèrè bí lọ Ibn Taymiya béèrè tí ń ṣe al-ubudiyya pé ǹjẹ́ ipò kan ó tún ju ìjẹ́rọ ọlọ́wọ́ ọba àlekèlá lọ bí wọ́n mú àwọn ẹ̀rí wọn nú al-Qur'an kí ọ̀dà màláìkà tọ́lọ́wọ́ ọba àlekèlá fi ròyìn wọn ni pé wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tí ó ń jẹ́ ẹrú ọlọ́wọ́ ọba àlekèlá لبى مسألة هنا نوتي يواني وذم المستكبرين عنها بقوله وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين انت اللهم بارك لا في رؤيا وكتنسى ملائكة اللهم بارك لا gbé wọn ju pájú sẹ́lẹ̀ wọn jẹ́rú fọlọ́wọn ọba àlìkẹ́lá wọn sin ọlọ́wọn ọba àlìkẹ́lá wọn bẹ ọlọ́wọn ọba àlìkẹ́lá wọn rántí ọlọ́wọn ọba àlìkẹ́lá wọn lọ́wọ́n bú àwọn kan tí wọn ò sí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ká má jẹ́rú ọlọ́run ó jẹ́ ohun ẹ̀yìn ni ọlọ́run ní bú wọn sọ ọlọ́run sọ pé la yastakbiruna an ibadati àwọn màláíkà ní ròyìn báyìí pé wọn ò ríra wọn lẹ́ni tó ju ẹrú ọlọ́run lọ wọn náà fi ń ṣe gbogbo àwọn tí al-ubudiyya bùkátà ìjẹ́rọ ọlọ́run tó bùkátà kátẹ́lẹ́sẹ̀ rẹ̀ káwọn fọ́ọ́mọ́ káwọn sìn káwọn tẹríba fáwọn òfin rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà tí yẹn fi ń jẹ́rọ ọlọ́run ọba àlìkọ́lá látara pé tí wọ́n sì yẹn nǹkan ẹ̀yìn ni àwọn èèyàn míì tí wọ́n jọra wọn lójú láti sin lọ́hun láti bẹ ọlọ́hun láti jẹ́rẹ̀ bẹ́ẹ̀ fọlọ́hun láti jẹ́rọ ọlọ́hun lápapọ̀ ìtumọ̀ ọlọ́run ọba àlìkọ́lá tàbùkù wọn pẹ̀lú gbólóhùn al-Qur'an wọ́n kó tiẹ̀ nù suratu Ghafir wa qala rabbukum àti pé ọba yín alámójútó yín ó sọ pé ud'uni ẹ pè mí ud'uni láyé yẹn ọ̀nà méjì náà ni ó túmọ̀ sí imma du'a ibadatin pípé ìtìjọsìn aw du'a mas'ala àbí ìbẹ̀ ọlọ́run ọba àlìkẹ́lá òun ló hàn jùlọ pẹ̀lú parí astajib lakum astajib lakum wọ́n lè túmọ̀ rẹ̀ sí ataqabbal màá gbà wọ́n sì lè túmọ̀ rẹ̀ pé ojib màá jẹ́ pé mo sì wà nínú irú àyà wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i ọ̀nà méjèèjì wọn náà olùmọ̀ nínú ẹ̀sìn nù tafsir náà sí so ojib irú ń ta àṣàlàyé lórí astajib òun náà ni wọ́n ṣàlàyé ń bẹ̀ ash-shahid òun ni kọ́lọ́wọ́n ọba àlekèọ́lá ń pa gbogbo ẹ̀dẹ́ ẹ̀ láṣẹ oníkà nẹ́bí sọ pé ẹ pè mí o ẹ pè mí o ní pípé pé ń sìn mí ẹ mí o ní pípé pé ń bẹ̀ mí astajib lakum màá dá yín lóhùn màá gbàjọsìn màá sì tẹ́ ń fẹ́ fún yín nígbà tọ́lọ́wọ́n ọba pàṣẹ yìí ó wá sọ ọ̀rọ̀ àbùkù sáwọn tí wọ́n yìí ṣe bẹ́ẹ̀ pé innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin dádájọ́ àwọn tí wọ́n ń ṣe kọ́ńkínná wọ́n ríra wọn pa wọn ju káwọn máa pe èmi ọlọ́run káwọn máa sin èmi ọlọ́run lọ olúwa ní sayadkhuluna jahannama aw sayudkhalun wa huwa àbí wọ́n mú wọn wọnú náà jahannam dakhirin ay saghirina haqirin wọ́n wọbẹ̀ lẹ́ni yẹpẹrẹ àjẹ́ pé ọlọ́wọ́n bá àlekèlá jẹ wọ́n yà méjì ń iṣẹ́ tí wọ́n ṣe kí ni iṣẹ́ tí wọ́n ṣe istakbaru kabbaru anfusahum fi dunya wa saggarahum Allahu tabaraka wa ta'ala fi daril akhirah wọ́n gbéra wọn tóbi láti jẹ́rú ọlọ́run láti yẹpẹrẹ ara wọn fọ́lọ́hun láyé olúwa wa sọ wọ́n di ẹni yẹpẹrẹ ẹni tí ó jámà kankan lọ́jọ́ gbìyànjú àkẹyàwó ó ń túmọ̀ pé ìtọ́lọ́n fi ròyìn àmì lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba àlìkíọ́lá ní ìjẹ́rú yẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ọba àlìkíọ́lá wọn lọ́lọ́run ọba àlìkíọ́lá fi bú àwọn tí wọn ò jẹ́ ẹrú ọlọ́run ọba àlìkíọ́lá maqamu madhin wa so ìwà níwà pé ẹrú ni mí kíyàn sì máa sisi ẹrú ipò tí èyàn bá fi bá rẹ̀ ń bẹ̀ ipò ẹ̀yìn ni ipò ògo ni ilé ìtọ́lọ́wọ́ bá lè kílá subhanahu wa ta'ala tó ma fi tàti ń sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run àti ìwádìí kí wọ́n mẹ́rin àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run kán mẹ́rin àwọn ànábì ọlọ́run ti mú tàwọn mọ̀lẹ́kọ̀ wá so níbẹ̀ náà tí wọ́n ṣe tafri'u mi lábẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n tún gbé ẹ tuntun ọ̀rọ̀ mi jáde qal wa na'ata Allahu safwata khalqihi bil 'ubudiyyati lahu faqala عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا قوله صفوة خلقه كين تمارين يوبا أنتم مكانك نعم يداي تلازوني يوبا مي أتوسيت مالو or correct but ta ló tún ní yorùbá mi sọ fọ wọn náà mọ kàkà lẹ́yìn náà lẹ́yìn náà lọsí tó sí mi jẹun rántí ẹfí hmm. ẹrẹ sọ̀rọ̀ tẹkẹ lọ náà ẹni tó mọjú náà ẹrú rẹ ẹni fọmọ. Eh, ibikana kana kuhizunguka ẹni ẹ̀sà báyìí sí lè tú sí ìfọ̀mọ́ ni ẹni ẹ̀sà ẹni tí fi ń jẹ́ ẹni ẹ̀sà jùlọ ẹni tí ń jẹ́ àṣàyàn jùlọ àwọn ta ló ń jẹ́ so hada wal asl àmọ́ kìí sáwọn nìkan sọ tán bá ní sọ́fọ́ àtọ̀ khalqihi ó lè túmọ̀ ànábì nìkan síyá kò ní ẹ̀jẹ̀ á mọ̀ ó lè túmọ̀ ànábì nìkan gbogbo ànábì sọ́fọ́ àtọ̀ khalqihi ó lè túmọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ọba àlìkọ́lá nínú ẹ̀dá ọlọ́run síyá kò ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní ẹ̀jẹ̀ mọ̀ tó ní sọ́fọ́ àtọ̀ khalqihi ó lè túmọ̀ màláìka pẹ̀lú wọn síyá kò ní ẹ̀jẹ̀ mọ̀ pé ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́wọ́n sọ́fọ́tù kọ́lùkì ó lè túmọ̀ àwọn mọ̀mìnì tó wà special pẹ̀lú wọn ọ̀hádà wà mọ̀rọ́dù Ibn Taymiyyah rahmatullahi alayhi ní tí Ibn Taymiyyah àgbà lérò láyé yìí nìyẹn pẹ̀lú àwọn ẹ̀rí tó kú wá lẹ́yìn rẹ̀ lọ́dọ̀ sọ́fọ́tù shay ma sọ́fà minhu wa khalus wa huwa ahsanuhu wa khiyaruhu wa so kò sí tí àyàn lè lò ó fún nínú gbogbo nǹkan tó wáyé pé nǹkan ló jẹ́ nǹkan ẹ̀sà jùlọ ojúlówó jùlọ kókó jùlọ pàtàkì jùlọ takulu hadhihi aw hadha safwatu kalami tí yàn ń sọ fún wọn ni pé bọ́rọ̀ mi ṣe pọ̀ tó àbọ̀rọ̀ tí mo ń sọ fún yín bó ṣe fẹ̀ tó eléyìí gangan lójúlówó tí mo sà lẹ́sàkẹ́ kíyèsí so idan safwatu ash-shay aw safwatu kulli shay. ما صفى منه وخالص وهو أحسنه وخياره وأفضله òun ni nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sà olúwa ẹlẹ́dàá wa àwọn tó fi ń jẹ́ ni ẹ̀sà jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ minal insi wal jin nínú ọ̀nà àlìjẹ̀nú àti nínú ọ̀nà èèyàn wa minal malaika àti náà ra màláíkà ọlọ́run ọba àlìkọ́lá nígbà tọ́lọ́run fẹ́ máa ròyìn wọn tó fẹ́ máa kì wọ́n tó fẹ́ máa sà wọ́n tọ́lọ́run fi sà wọ́n lẹ́sà kíkí wọn náà níbi al-ubudiyyati lah ìjẹ́rú fọ́lọ́run ọba àlìkọ́lá òun ló fi jẹ́ pé tíyẹn bá ti jẹ́rú ọlọ́run pàápàá jùlọ bil-ma'na al-khass lil-ubudiyyah pẹ̀lú ìtumọ̀ tó wà special orí ni o eléyìí ni القاضي لون دوبو فلان وبالك ولا قاضي إياد مما زادني شرفا وتيها وكدت بأخمصي أطأ الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا الله أكبر أوني تموكاي mo kà á rí láyé àsìkò bídí àmọ́ kà àkọ́kọ́ tí mo kà á súnà nẹ́bí wa Muhammad fi ma tadhakkart <laughs> orí tó gbajúmọ̀ nínú tíra àwọn olùmọ̀ni gọláyé john láyé bídí láyé tasawuf nígbà tá fáwọn afá ọ̀tọ̀ ni tí wọ́n máa ń tú sí ọ̀tọ̀ ni tí wọ́n máa mú ń bẹ̀ ọ̀tọ̀ ni tí al-Qadi sì ń túmọ̀ ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ nusiba ila Shafi'i àmẹ́ni tí aṣọ yẹn ló fi ń rinlẹ̀ jùlọ kọ́lọ̀wọ́n ọba alikiola kàyàn lẹ́rú àyẹn sórí rẹ̀ wọ́lọ́ kọ́lọ̀n gbàyàn lẹ́rú wọ́lá àyẹn sórí rẹ̀ ẹrú tó wà special àtún sọ o ọ̀dà kíyàn mọ́ wà ní ẹrú tó wà special náà kíyàn sáà ti ẹ̀ papọ̀ mọ́pọ́lọ́ ní pé yá ìbádí ìwọ náà wá ríra rẹ̀ pé ó wà náà tọ́lọ̀ wí ọ̀dà kò bá jẹ́bi tọ́lọ̀ ní pé qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah al-ubudiyya ní mẹ́rin bí ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ al-ubudiyyatu al-aamah ọ̀rọ̀ tí fi lálàáfíà jùlọ tafsir àwọn afáàní kèfèrí wà nù àyà ẹ̀ bí mùsùlùmí náà sì wà nù àyà ẹ̀ kìí sàn àwọn mùsùlùmí nìkan lọ́wọ́ ẹlẹ́dàá ń bá wí tí wọ́n ṣẹ̀ àtàn kèfèrí tó ti ṣe orí burúkú pátápátá olúwa pe òun náà papọ̀ ìyá jẹ́ pé kéèyàn wá jẹ́ pé yálà ọlọ́run pààyàn pọ̀ lẹ́rù rẹ̀ lápapọ̀ ni àbó pààyànpọ̀ máwọn ẹrú rẹ̀ ládàásà à ohun ẹ̀yìn ni ohun téèyàn máa fi ń dunnú tí ó fi ṣe fáàrí sẹ́lòmíì pọ́lọ̀ ló pọ́n mi lé báyìí kò sí bẹ́ẹ̀ fẹ́ lòmíì nínú àwọn ẹ̀dá rẹ̀ àfẹ́dá ọmọ ènìyàn náà ló pè mọ́ rẹ̀ kó wá pè mí mọ́ra mi kí n mọ́ wàá jẹ́ pé à nǹkan mọ̀ sí mi ò wà mí mọ́ zadani sharafan wa tihan. وكدت بأخمصي أطر الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا ورويت أبونا وعلنا ميا ميت في قوم جلالهم ونسي سيام روايات ولوري تالي òfin onílẹ̀ ń pé nínú nǹkan tí ó ma ń ni kún ní iyì watihan wa fi ba'di ti wa fakhran tí máa ń léwùn kún ní ti fáàrí asán fáàrí tó tó sí ni pé ẹrú ọlọ́run ni mí ọ̀dà inú ma ń dùn débi pé kọjẹgbín ẹsẹ̀ wọn tí ń ibi tí òun ríra àwọn kọ́lọ̀n sórí fóun póun náà òun lè fẹ́ máa tẹ ìràwọ̀ Suraya ìràwọ̀ ọlọ́mọ yọyọ lójú sánmà òun lè fẹ́ máa tẹ̀ mọ́lẹ̀ ìyẹn ni pé orí tọ́lọ̀ ń ṣe fún òun ó ju ẹni tí ẹnìkan máa fàyè yóò máa fi nǹkan kan nú ayé sí fáàrí lọ sí orí òun lókè lókè níbi ẹni tí ó ń gun sánmà lọ ni kò gun sánmà o pé ibi tọ́lọ́wọ́ bá alìkẹ́lá kún un léde kìí ṣe nǹkan díẹ̀ ó wá sọ nǹkan méjì nǹkan méjèèjì yẹn ó kó la ilaha illallah sínú muhammad rasulullah ní tí mọ́sá kún òtúnú tasawuf nìyẹn sunna ló jẹ́ pé ti ń wí ni padà sí la ilaha illallah ó pé òun wò sùsùn lọ nínú ìsẹ̀mí ayé òun òun rí pé tọ́lọ́run bá dákọ̀ yá ìbádí òun náà wọnú rẹ̀ ah òun mọ̀ sórí rẹ̀ o mọ̀ tó fàárí o tọ́mọ́lóhun òun pàdánù nǹkan wọ́n ní òun ọ̀pàdánù kankan bí ti tiẹ̀ lè wọnú ọ̀rọ̀ ìrẹ́ ọlọ́run ọba wa tó bá pe àwọn rẹ̀ pé yá òun náà wà ah má jẹ́ kí n rí jáde kó ahmed ali nabiya ó tún wá sá muhammad tí sí ahmed òun ló wọn sí mi kó jẹ́ ànábì fún mi ah ó tó fàárì so idan a jẹ́ pé nǹkan ẹ̀yìn làwọn àfáà gbọ́yé lórí ẹ̀ nínú wọn náà lákọ̀ọ́rọ̀ wọn èyí tó kọ́ mọ̀ àti ó ń dúpẹ́ fọ́lọ́wọ́ ọba àlìkẹ́lá tí ó ń sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlìkẹ́lá látara ìjẹ́rọ ọlọ́run àti ìjẹ́ ọmọlẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ẹlẹ́dàá wa bó ṣe ròyìn àwọn tí ń fi ń jẹ́ ní ẹ̀sà ẹni mímọ́ jùlọ àṣàyàn jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ ó ní kó fi wọ́n ṣẹrú ó sì pè wọ́n lẹ́rú àyà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kà mú nínú omi àbàtà al yìí aina yashrabu biha yashrabu biha ìpìlẹ̀ ní yashrabuha yashrabu biha ó dọ̀mọ́nà biha o mú tí ó tán ọ̀hà ẹ̀mí wọn wa máa mú ibadullah ó nà mọ́ tẹnu ṣáàhìd àwọn ẹrú sin ọlọ́run òtítọ́ àwọn yufajirunaha àwọn ọmọ aljanna yíwá ni àbàtà aljanna yíwá ni kìí ṣe kí bọ́yá wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ bìkan lọ máa mú wọ́n máa fa omi yẹn dọ́dọ̀ wọn wọ́n máa sàn án dọ́dọ̀ wọn tafjiro gbogbo àyíkán bá wà wọ́n wà lọ́tún wọ́n wà lọ́sí kò síbi tí wọ́n ní wọ́n jẹ́ ẹrú sin tán jẹ́ ní pàtàkì lọ́dọ̀ rẹ̀ tí ó san lẹ́san tí wọ́n wà Janna ó pè wọ́n lẹ́rú rẹ̀ ìyẹn ìkan wàhádá ilé ìtàzọ̀ yìí yadkhulu fihi annabiyun wa ìrọ̀ ayà yẹn tọ́lọ́wọ́ bá gbogbo àwọn ẹrú rẹ̀ tó jẹ́ ní ẹ̀sà pátápátá ló kó sínú yẹn àwọn ànábì ọlọ́run àti àwọn tó tẹ̀lé wọn abọ́rọ́ kúrúni dúnìá ní gbogbo àsìkò táwọn èèyàn lò nù ayé tọrọ àwọn alìjẹ́nà ọlọ́run balẹ̀ pẹ̀lú àwọn ròyìn ja'alani Allahu wa iyyakum min àwọn tí wọ́n fi ń jẹ́ ẹni tí ó fi ń má jùlọ tó fi ń jẹ́ ni àṣàyàn jùlọ nù ẹ̀dọ́ ọlọ́run ìtọ́lọ́n fi yìn wọ́n tó fi kì wọ́n tó fi sà wọ́n náà lẹ́rú gbogbo ipò tá a bá lè dé gbogbo táìtù tá a bá lè ní ẹ má jẹ́ agbéra wa kó gẹ́gẹ́ bí ẹrú ẹ má jẹ́ aríra wa pa ju ẹrú kan lọ ọlápá lọ́pọ̀ kan ìmáàmù náà ń pè tí ìjẹ́ màmú wa ọ̀bá jẹ́rú ọlọ́run dáadáa màmú mu lè dá lọ́dọ̀ ọlọ́run jù wá lọ ajé àfa ẹnìkan jẹ́ máa kéwú èyí dá máa dùn tí àgbọ̀dọ̀ bàjẹ́ kì í ṣe mo jẹ́ àfa rẹ̀ láàbí ṣe fáàrí tẹ́lẹ̀ tó jẹ́rú ọlọ́run jùlọ náà méjèèjì káwọn tó wá sọ àwọn ipò tí àwọn máa ń dáhùn yẹn lọ́nà lénìí fi qabuli al-haq àṣẹ́kù ni fadilatu sheikh ni ustadh ni doctor ni professor ni òpin ntí ẹrú gidi máa ń dù bí ogun á ṣe kójọ yìí nìsín àmì tí fi jẹ́ ni tọ́ba adẹ́dá yọnu sí jùlọ nù wá sókè wá ní fáàrí ẹni tó jòkó síwájú àyàn tí ń sọ̀rọ̀ tí ó mọ̀ wá sí bí ìgbà yẹ pé ọba ẹ̀dẹ́dà bi àwọn tó jòkúlẹ̀ tí lọ. so wàhádá eléyìí ni ẹrú ọlọ́run kọ̀ọ̀kan mọ̀ dù ọlọ́run ọba àlekèlá ń ròyìn àwọn èèyàn yìí ń ròyìn àwọn èèyàn á máa dá ròyìn yẹn kọjá á sì ní ara wa ń kò tiẹ̀ sí lára mi à ń bè létà sí màá máa béèrè question síwájú pé so pé àbòdìkù ìròyìn mi ìtàn tó fẹ́ sọ nísìnyí àwọn iṣẹ́ tí mẹ́mẹ́ iṣẹ́ àwọn ẹni ọlọ́run ẹlẹ́dàá wa ni láwọn tọ́lọ́n fi ròyìn àwọn ẹ̀dẹ́ tí ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìtí bàbá olùmọ̀wà ìfẹ́ múlẹ̀rí gẹ́gẹ́ bíi pé ìjẹ́rù ọlọ́run ọlọ́run ọba àlìkẹ́lá fi ròyìn àwọn èèyàn níparí suratul Furqan ọlọ́run ní wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi هونا الله أكبر أتكلم أنت مجا إروبا ونكا تكباي الذين أو تجاكو يمشون على الأرض هونا وما نلور اللي وهذا وصف لهم دائم لا يفارقهم بدلالة الفعل المضارع بدلالة alfẹ́ẹ̀lì almọ̀bọ̀rẹ́ òun tún máa gbé tọ́lọ́n fi ròyìn wáyé kìí ṣe pé wọ́n kàn jín mú àbí wọ́n kàn máa mọ̀ this guy lásìkò kan káwọn èèyàn fi rí wọn bí ẹni tára rẹ̀ balẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run tó ní ahauna ay bisakinatin wa waqar qala dhalika jama'atu min as-salaf nígbà mi ẹra wọn mi tó ní pé hulama hulama وأنت هونا وما أنت وأنت هونا لدى عطاني سكينة وكار واني ابن تيمية ابن كثير من نورا وصلاف تصبين كيسين يكا كيسين يميجي كيسين يميت على صبين بي انتولا وبايلة دان سومي هونا أباتو نتو اه سكينة وقار أو بالتقديم والتأخير وقار سكينة أتو مصدرني tàbá padà sí tafsir àwọn sálà tó ní ìlẹ̀mọ́ ìlẹ̀mọ́ àwọn tó háwọn náà ní hàl ẹ̀ sí pẹ̀lú mi ẹ̀ wọ́n nísìnyí ẹ̀ ní màá pé tí sálà fún tún ní ǹkẹ́ kan àgbẹ̀ háwọn náà kayfa tawjih hadhihi hadhihi tafsirat ìlẹ̀mọ́ ìlẹ̀mọ́ wọ́n tó háwọn nù ìtawà ẹ̀sẹ̀ wọ́n mọ̀ ó lè túmọ̀ masdar àbí bó ṣe wáyé ó sì lè túmọ̀ hal tó bá túmọ̀ hal ajẹ́ pé hayyinin a sì ta'wilu hau na síkí ni hayyinin kò yé sọ̀tọ́ wá túmọ̀ masdar báyìí kí ni taqdiru mi ta lè sí lórí mashyan hauna ala al-wasiyya pé wọ́n máa lọ lórí ilẹ̀ ọlọ́run wọ́n máa sẹ̀mí lórí ọlọ́run lẹ́ni tára rẹ̀ balẹ̀ olóbi jẹ́ kó túmọ̀ tawadu' lẹ́sẹ̀ rínú tafsira عن بعض السلف بمتواضعين. mutawadi'in bí ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórílẹ̀ ọlọ́run ọba àlekẹlá kò túmọ̀ kéèyàn máa rìn bí ẹni tí ó rẹ̀ gbogbo ẹ̀ làwọn àfáà sí lálẹ́ kò túmọ̀ kéèyàn máa rìn bí ẹni tó rẹ̀ bọ̀ látara bí ṣe ń lọ lórílẹ̀ ọlọ́run ọba àlekẹlá níbi ìgbésẹ̀ rẹ̀ àti ìrìnsí rẹ̀ àti ìrísí rẹ̀ èyàn ò rí pàápàá pé ẹni tára rẹ̀ balẹ̀ pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa kò ní ní jẹujẹu sọ ọlọ́wọ́n bá alékẹ́lá fi eléyìí ròyìn àwọn tí wọ́n jẹ́ ẹrú rẹ̀ pé nínú ayé gan lílọ wọn ọ̀dà kan má ti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ kọ́rọ̀ má ti pa àwọn àtẹnìkan kan pọ̀ ẹni tó farabalẹ̀ pẹ̀lú ọlọ́run lórí ilẹ̀ rẹ̀ ọ̀rọ̀ wa tún pa wọ́n pọ̀ nǹkan ìròyìn tọ́lọ̀ tí kọ́kọ́ fi ròyìn al-ubudiyya ayna dilala al-idofa idofa tó ṣe pé wá ibadur rahman bí ẹ bá ṣe ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run nírú ìròyìn yẹn ṣe pé lára wọn ọlọ́run ṣe fi òbòdí àwọn ti síbi rahman kò fi síbi allah àbí àìnà yashrabu biha ibadullah ọlá pé wọ́n sin ọlọ́run ẹ̀san iṣẹ́ ẹni tó ẹ̀ sí pẹ̀lú mi ìjẹ́ pọ́ba tí ọba tó lẹ́tọ̀ọ́ kéèyàn sìn bàtà ti fẹ́ gbẹ̀sán sẹ́ bọ́ kí náà sì jẹ́ pé ọba adẹ́dà ṣe ní ọ̀rọ̀ fún ọnú ayé kan tó jáde láyé gbogbo òròyìn dáadáa tó sọ wọn lé ní lára àwọn tó yẹ ká bá lára wọn àwọn àfáà ló yẹ ká kọ́ bá lára wọn tó nípa táwọn sálàfún tọrọ yìí náà tu ààrẹ tó hulama hulama àwọn àfáà làwọn ará wọn ọ̀rọ̀ lára wọn òbòdíyà náà bọ wọn ìjẹ́rọ ọlọ́run ló ti tọ́ báwo ni lílọ bíbí wọn lórílẹ̀ ó sì túmọ̀ ẹni tó páyà ọlọ́run ẹni tó fara rẹ̀ balẹ̀ pẹ̀lú ọlọ́run lórílẹ̀ ọlọ́run tọ́rọ̀ bá dùn àtàwọn èèyàn pọ̀ bí tásìrí sí yẹn dú dáadáa pẹ̀lú ọlọ́run tí máa ń tú ni ẹ àbáwò lèèyàn sì jẹ́ pẹ̀lú ọlọ́run lọ́nà wá idha khatabahum al-jahilun qalu salam al-jahiluna kullu al-jahilin sọ́mọ̀ pé gbogbo àwọn àyà yọ lápá síláyé tafsir àyà ọmọ láwọn sábàbù nùzúlù nígbà míì pé àwọn mùsùlùmí lọ́n sọ àbọ̀ láyé yìí jẹ́ pé kìí ṣe kèbèrè nìkan lọ́n gbogbo aljahilun walidhalika jaa bit-ta'rif wa idha khatabahumul jahilun àwọn jahilun sì máa bọ̀lẹ̀ láyé ni ó jẹ́ kèbèrè ni ó jẹ́ mùsùlùmí ara wa ni ó àfáà ló jẹ́ ni ó ẹni tí ìsà àfáà ló jẹ́ ni torí ẹni tó pé aljahilun mẹ́ ayọ̀ àfáà kò mẹ́ àfáà lè wọnú jahilun láyé yẹn ó tó bá ti wọ jahala kìí táwọn tó bá jẹ́ pé alìjàhìlú ni wọ́n àwọn tí wọ́n jẹ́ láìmọ̀ kan yálà wọn ò mọ̀ rárá àdúgbò ló ìmọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ qalu salama allahu akbar aina hadha salam idha khatabana aljahilun tẹ́ǹsí ó bá jẹ́ pé kò fọ̀rọ̀ ìmọ̀ bá wa sọ̀rọ̀ àti fẹ́ wà nínú àwọn ẹni rí tọ́lọ́run ròyìn níta fi bá a sọ̀rọ̀ lọ́rọ̀ mà kì í sáyé mà kan bí aljahili sì sọ pé fanajhala fawqa jahli aljahilina ọlọ́mọ pọ̀ sí wa bẹ́ẹ̀. wa idha khatabahum aljahilun táwọn tí wọ́n jálá ìmọ̀kan bá sọ̀rọ̀ sí wọn táwọn wà sí wọn tẹ́ pé àìmọ̀kan náà sí pẹ̀lú wọn qalu salama kí ni túnmọ̀ qalu salama wọ́n sọ pé assalamu alaikum wa rahmatullah wọ́n wí bẹ́ẹ̀ ní tafsir wọ̀rọ̀ yẹn ọ̀lálàáfíà bí àwọn olùmọ̀ pàápàá sí pàkíyèsí lórí ẹ̀ pàápàájùlọ Ibn al-Qayyim ma qila fi tafsiran bọ́ kò kò yí sọ̀rọ̀ tó lọ́la àfihàn náà ọ̀rọ̀ irun tí a sọ nínú haunanisi ó wà lára òun náà nígbà táwọn aláìmọ̀kan pẹ̀lú àlàyé tá fi ṣàlàyé aláìmọ̀kan tí ò ní mọ̀ rárá àbẹ́ tí ò lo ìmọ̀ tó ní yóò wọnú hùmúmù àyà yẹn torí tí ń jẹ́ jáàlù tayọ èèyàn nímọ̀ lásán tí èèyàn bá lò mọ̀ náà ìkọlù jahila nínú ṣẹ̀rí ọlọ́run ọba àlìkìlá nínú alkùrán nínú súnà lọ́dọ̀ wọn sọ́lá wọn sì gbọ́ yìí nìyẹn òjòjọ́ kí nígbà mi àlè fàìmọ̀ kan ti sọ́dọ̀ onímọ̀ tó bá wù wá bẹ́ẹ̀ kìí pé àdìdì pé ní jahil gbígbà tí ìṣe àfà gbígbé bá ti onímọ̀ tó yẹ kọlù salama ay kọlù qawlan salama asálìmù sẹ́lìm àìyàn sọ̀rọ̀ kan tí ó dá sí wọn ó sọ̀rọ̀ àbùkù sí wọn ó tàbùkù wọn ó yẹpẹrẹ wọn òun ní sọ the same thing pẹ̀lú rẹ̀ ẹ sọ̀rọ̀ ọ̀hún bí ìbá ti pété yẹn bá jẹ́rú dáadáa because sọ sí mi sọ sí ọ làwa mọ̀ bú mi bú ọ àwọn àyà bú mi bú ọ láàmú wá káàkiri gan ní gbẹ̀san sọ wá rẹ̀ san tó fẹ́ gbà àwọn ibi tí wàhálà wà nù dédé ẹ̀san ló gbọ́dọ̀ gbà níbi tó bá yẹ kó gbà tó tọ́ ẹnìkan ló lè ní mí èmi náà gbọ́dọ̀ pé ló lè tí ì bá so lè ó ló lè ní mí ọlọ́mọ àlè ní mí ó ní kinní kan ní mí mo wá fẹ́ káyà pé ah, ọlọ́run ní pé àyínà akọ́bdú fa'aqibu fa'uqibu ma uqibtum so so ti pe mi lo le emi na lo le lohun na ti e so le <laughs> un ti se re an so ko olohun bi di ani mi ti e so mbidiya si a da pada fun mbidiya bi di lohun la wallah in se wa si fun ni pe a ah, ke yan to pe yan lo bi ma je n gboro pe ba ma do abi something like that o ba mi lo ko emi na ni ba pada eyin mo be gboro yi sọ̀rọ̀ ló fi jẹ́ pé ó ṣòro púpọ̀ kọ̀díyà muqabalatu al-afwi bis-safa'ati wal-jahala muqabalatu al-afwi wal-ihsan bis-safa'ati wal-jahala torí min akhassi awsafi ibadi rahman èèyàn sọ̀rọ̀ àgọ̀ ó sọ̀rọ̀ òpònú sí mi wá mójú kó mẹ́bí gbà tí ń gbọ́ bí n bá tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó wúlò fún tí ó ṣe wá sí fún pé bá a ṣe bú tó náà ẹ̀wọ̀n tí fi ń fún wa lè ṣe padà qalu salama ay qalu qawlan salama ay yaslamun hum wa yaslamu aljahilu alayhi ọ̀rọ̀ táwọn ó sọ ọ̀rọ̀ ọ̀là ni àwọn fúnra wọn ọ̀là lọ́dọ̀ ọlọ́run ò nítorí pẹ́nìkan wà ìmọ̀kan sí wọn kan tó wá kọ ẹ̀sìn fáwọn náà ọlá fẹ́ gbẹ̀san ẹni tí yẹn tó sì wà ìmọ̀ kan tó wù òmùgọ̀ sí wọn látara kí wọn bá lò biljahel pẹ̀lú àìmọ̀ kan tó fi bá wọn lò olúwa lè tibẹ̀ sànù rẹ̀ kó túbá àbí tí ó bá tiẹ̀ gbẹ̀sẹ̀ kò ní gbàjẹnu wọn dìdí ẹ̀ṣẹ̀ tí ó sì yẹn lọ sẹ́wọ̀n pé ibi jẹ́ ìdí ń fún ìlésì tọ̀hún ló tún fún ìlésì tọ̀hún ló tún fún ìlésì tọ̀hún ló tún fún ìlésì. ada majma'u ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ kí ìsìláàrin apẹ́ lórí ẹ̀ níwọ̀n ba pẹ̀lú pé nínú àwọn àyàtò alkọ̀rán tó jẹ́ pé ó dá kí ẹ̀wò tafsir àwọn olùmọ̀ lórí ẹ̀ oníwà ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahum al-jahiluna qalu salama àwọn òṣòf tọ́lọ̀ fi ròyìn wọn bí kápẹ́ ní mẹ́wàá àbí mọ́kànlá àbí méjìlá ala tafsir ó dá kalọ̀ wá kí làwọn ní mọ̀ lórí ẹ̀ ìròyìn àpapọ̀ fáwọn tán jẹ́ ni ọlọ́wọ́n ọba àlìkẹ́lá kójọ sínú àwọn àyàtì yẹn nípa rí suratu al-Furqan ọlọ́mọsà fi wá sínú àwọn ẹrùsìn ọlọ́run tọ́lọ́run sọ yẹn so walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ọlọ́run kọ́ dáma ìwọ ti ẹ̀ lákọ̀ọ́kọ́ tabatu wa ibadur rahman alèrí náà ọ̀rọ̀ àwọn jáde pọ́lọ̀n fi ròyìn wọn ni ìròyìn àkọ́kọ́ tọ́lọ̀n fi ròyìn wọn gan ni alhaqqu alladhi baynahum wa bayna rabbihim ìwọ̀ tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́hun òun ló kọ́ wọn máa ń ṣe ní gbogbo àwọn nǹkan tó tẹ̀lé wọ́n ti kọ́kọ́ jẹ́rú fọ́lọ̀hun balikiola ni ó fi wá jẹ́ pé ní ń bẹ láàrin àwọn àtàwọn èèyàn wọ́n sì bọ́lọ̀n sì fẹ́ ní tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́hun balikiola tabaraka wa ta'ala kò dàrú nítorí kan fẹ́ ṣe ti ah, wọ́n fẹ́ báwọn èèyàn lò níbàlò tó dá àárín àwọn àtọ́lọ́wọ̀n ọ̀dàrú nítorí yẹn lọ́lọ́n sí tí wọ́n ń ròyìn pẹ̀lú àwọn sẹ́ẹ̀sì alladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ọlọ́mọsà sí ìwá sínú àwọn tó yẹ kó yóò wọ̀rọ̀ lọ́rùn láti máa dìde fọ́lọ́run lóru láti máa sẹ́sì so asha'id àti mumbai bí wá ibadur rahman abakana atúmẹ̀rí wa lórí pé àwọn ẹni tí wọ́n fi ń jẹ́ ni mímọ́ ẹni ẹ̀sà àṣàyàn jùlọ nínú ẹ̀dá ọlọ́run tó lọ́run ròyìn yìí ẹ̀rí pé àyà méjì náà kọ́ mú ẹ̀yìn àyà àmì àbí àbí àwọn màláíkà kò sínú ẹ̀ àwọn tani tó kó sínú ẹ̀ àwọn ànábì ọlọ́run kò sínú ẹ̀ àwọn tani tó kó sínú ẹ̀ àwọn mẹ́nu kò sínú ẹ̀ lọ́mọ́sáfíwá sínú wọn. wọ́n ní walamma qala shaytan nígbà tí shaytan ọjọ́ tí ọlọ́run bá bínú sí wá ogun ó dẹ́gun láwọn tí òun tara wọn rí bínú ọlọ́run ní sí àrọ́mọdọ́mọ Adam wọ́n ní qala rabbi bima aghwaytani لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين اللهم صل في واسنا اللهم صل في واسنا wọ́n tún máa ń gbé ṣètọ́nù ní kápá lórí àwọn tọ́lọ̀ ní kó fẹnu ara yọ jáde yìí pé kò gbọ́dọ̀ má yọ wọn bí ó bá sọ gbogbo àwọn èèyàn tí ó ṣì àwọn èèyàn lọ́nà tí ó kó àgbákò bá wọn so al'ubudiyya ń kálukú lọ́lọ́wọ́ fi máa sí gíní ifi máa sí fẹ́ àbí ọmọ fi lọ́lọ́pẹ̀ títí illa ibadaka illa ibadaka ẹnu máa kíyèsí tó kàn máa ń bi rabbi bima àwọn tá a bá rí tafsir wọn tán sí tún máa kọ́sàn kù lálàáfíà bá as ni bá as òun ló lálàáfíà nù wàṣáàìdì gangan tó kàn wá ká fi mọ́ kókókókó àti a lè sinmi sí alẹ́ ní ká tó fi gbọ́ sínú àwọn ọ̀rọ̀ míì náà àwọn ọ̀rọ̀ odidi ọ̀rọ̀ tuntun nínú isu tí olùmọ̀ yìí ń ṣàlàyé lọ fún wa pẹ̀lú pé àwọn tí wọ́n fi ń jẹ́ ni ẹ̀sà jùlọ ẹni mímọ́ jùlọ nínú ẹ̀dá ọlọ́run ìròyìn ìjẹ́rú náà lọ́n fi ń ròyìn wọn yìí wọ́n tún máa ń pé n tí ó bọ́ fẹ́mi àti inú ayé tá à ní rí yẹn jùlọ pàdé ọlọ́run ni báwo láti jẹ́rú gidi fọ́lọ́run kí sí gbogbo àwọn oyè ayé tí ó tán máa yé ọlá ayé tí ó tán sáyé ipò ayé tí yóò jù sáyé wọn láàmà sí ìdìfúnfún lórí ẹ̀ wọn ní máa dùn mí àbí ní máa dùn ẹ̀yin tó bá bọ́ ọmọ wa lọ èyí tí gbọ́dọ̀ máa dùn wá tí gbọ́dọ̀ máa ní wá la wọn ní ká máa rọ́ ọmọ ẹ̀yà wa tó gbọ́dọ̀ máa wùwá káà náà rí bí ọmọ ẹ̀yà wa kan lékún pa àjọsìn yutanafasu fi mithli hadhihi umur irú dáadáa wọn láàmà sojú kòkòrò ara wa dákìmínà dàbí bùrọ̀dà lágbájá kí n dàbí abu lágbájá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́yìn ṣèitán ó sọ gbólóhùn yẹn ní tọ́lọ́wọ́n ọba àlekèlá ń sọ nípa rẹ̀ fún wa pé àyàfà àwọn ẹrú rẹ̀ nìkan ní ìyẹn dìsí lọ́nà minhum nínú al-mukhlasin bilfatha tabatu bilfatha àwọn jẹ́ pọ́lọ́n gan ló fọ̀ wọn mọ́ ọlọ́run ló kó wọn ọlọ́run ló là ọlọ́run fi wá sínú wọn lẹ́yìn náà nínú suratul hijri yẹn náà nínú síyákù àyà yẹn náà ti ń bọ̀ qala Allahu ta'ala inna ibadi ọlọ́run náà tí wọ́n ń ṣe ta'kid ọ̀rọ̀ yẹn bí inna ibadi laysa laka alayhim sultan ay quwwa wa mamlaka àwọn tí wọ́n wà sabil àwọn dájájá àwọn ẹrú mi o laysa laka sultan ó ní àwọn tí ó jẹ́ tiẹ̀ nìkan tó sì lọ́nà òun làwọn tí wọ́n tẹ̀lé ọ minal ghawin náà tí wọ́n ti ṣègbè tí wọ́n máa máa rin ọ̀nà ìgbé fúnra wọn lẹ́yìn ìmọ̀nà algiwaya ó ju mujarradu ad-dalala lọ sọ̀rọ̀ yẹn máa kójú ọ̀nà ni ó sì rìn ìgbẹ́ wọn ni ghawiya alghawi ntí ghawi fi burú ju àbọ́ọ̀lù nípìnlẹ̀ lásán lọ nìyẹn àbọ́ọ̀lù lè jẹun tí ó mọ ojú ọ̀nà ó sì lè jẹun tó mọ amma alghawi fala ما ضل صاحبكم وما غوى غوى عفوا ما ضل صاحبكم وما غوى الله سنفي ميجي فان نبي محمد وسنفي الضلال وسنفي الغوايا طيب وقال في وصف الملائكة بذلك طيب bóyá a lè àní tó àwọn kákan kákan ka àwọn àyà tiẹ̀ ká fi wọ́n fẹ́ ká parí ní seven insha allah ta'ala ọlọ́run ọba àlekíọ́lá ó sọ ọ̀rọ̀ nípa pé ń ròyìn àwọn màlẹ́kà ọlọ́run ọba àlekíọ́lá bidhalik bidhalik ayẹn darí síbi kíni ẹ bidhalik almadkuri minal ubudiyya bí n tọ́lọ́run ọba àlekíọ́lá ń sọ nípa ubudiyya yìí náà ní pé wa na'ata allahu sifata khalqihi bil ubudiyya bidhalika yẹn tẹ̀kídìrì bidhalika al-madhkur min al-qududiyya dáa ti sọ síwájú yẹn nípa ìjẹ́rú ọlọ́run òun náà lọ́lọ́run tó fi ṣe àdáyan ríbá kan náà nínú àwọn tí wọ́n jẹ́ ẹni mímọ́ nú ẹ̀dá rẹ̀ jùlọ yìí tó fi tíjà màláíkà ló fi ròyìn wọn wọ́n kó ti àwọn àyà nínú al-anbiya bákan náà àwọn àyà nínú Maryam wa qalu ittakhadha ar-rahmanu walada subhanahu bal ibadun mukramun bi ijmail mufassirin àwọn màláíkà ni ọlọ́run darí sí pẹ̀lú bal ibadun mukramun tọ́rọ àwọn tí wọ́n ń sọ pọ́lọ́run mú lọ́mọ ó bí àwọn màláíkà ni wọ́n gbà lérò báyẹn lẹ́yìn yẹn so bal olúwa wá da ọ̀rọ̀ wọn nù lẹ́mọ̀ kí hadha qawlun batil olúwa yìí ṣe ìkáyà qawlun batil illa wa abtala kò sínú alquran látòkè délẹ̀ bí tọ́lọ́run ti ṣe ìkáyà alqawlul batil illa wa aqabahu bil ibtal watefnid olùjọ́ kí n bá sọ̀rọ̀ tí ọ̀dà tó ṣe ìkáyà rẹ̀ kọ́ mọ́ da kẹ́wò tó bá yẹ kó di túláàsì tó fi sọ bóyá ti sọ pé nǹkan tí ọ̀dà mo sọ ọ́ dàbí ọ̀bá aráyè láti fẹ́ lójújù báwọn lọ so wàhálà منهج القرآن يذكر القول الباطل ويعقب ذلك ويعقب ذلك بالإبطال والتفنيد أرى تي أدا تلون باسو باما كان سو يو سو كوين كان ودا نينو إليلي قالوا walbel òótọ́ ọ̀rọ̀ ni pé adribu ala qawlihim ẹsẹ̀ ìdọ́rọ̀bù kọ́ ló ń kọ́rọ̀ burúkú ni o ibadun ihum ibadun mukramun ọlọ́run fi rinlẹ̀ pé àwọn ẹrú ọlọ́run ni wìí sọ̀wọ́n fọlọ́n àwọn màláíkà tí wọ́n pè lọ́mọ ọlọ́run yẹn la yasbiqunahu bilqawli wa hum bi amrihi yàmẹ́ la yataqaddamun bilqawli ọlọ́run ó sọ̀rọ̀ àwọn màláíkà wà láwọn ọ̀tẹ̀lẹ̀ dọ́lọ́n fi ròyìn wọn ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba àlìkọ́lá ni wọ́n máa ń tẹ̀lé يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون مشفقون أي خائفون وجنتين قال الله بارك ولا تنبر الله بارك ولا سبحان الله بارك ولا في روي إقبال رنا نكون عباد مكرمون وأنتم ويا ويا مي وأنو مريم وقالوا اتخذ الرحمن ولدا أواتي الله روي يناني سيروي تمان قيام ملاك الله وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا ادا اي عظيما اي جئتم شيئا عظيما منكرا اي رانا لا موديك الله بما وبالانو اي وبالانو وبالانو تبي تكاد السماوات يتفطرن من وتنشق الارض وتخر الجبال هدا وتخر الجبال هدا اي هدما وسقوطا تي إيه؟ تفهم sọ pé mọ́dà bẹ́ẹ̀ sí àwọn ìjọ Pọ́ọ̀lù lọ́lọ́mbá wíwí ó já mọ́ ewu tí ń bẹ́mi kí lọ́lọ́m bímọ nínú ẹ̀rí táwọn afọ́ máa ń lò náà wáyà yìí pé kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan lọ́wọ́ bá àwọn kèfèrí sí ọdún burúkú tí wọ́n ń ṣe ọdún tí wọ́n gbàgbọ́ ń pé àwọn ń ṣe ọdún tí wọ́n bí Ìsá wọ́n sì gbàgbọ́ pé ẹni tó bí Ìsá ní kí ni Allah so ntọ́lọ́wọ́n ń sọ̀rọ̀ nípa páwọn kan pé òun lẹ́ni tó bímọ ẹ̀wù ntọ́lọ́wọ́n ọba àlèkè láyọ̀ ń sọ pé takadu samawatu yatafattarna min ay yatashaqqaqna wa yasqutna ibùgbó sọ́mà lè fẹ́ jáwọ́ nítorí ẹ̀kú fàáyì kó lùhù tí ó fi fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ wa tanshaqqu wa takhirru pé gbogbo òkè lè fẹ́ rí kó wó lulẹ̀ nítorí ọ̀rọ̀ burúkú yìí kí lọ́rọ̀ náà an tafsiriya an da'u lirrahmani walada wama yanbaghi lirrahmani an yattakhidha walada in kullu in kullu man fi samawati in kullu man fi samawati wal ard illa ati arrahmani abda laqad ahsahum wa addahum adda وكلهم آتيه يوم القيامة فردا الشاهد لا قوة ọlọ́run ọba àlèkèlá في سياق yákin pín takọ̀ àwọn tí wọ́n pa màláíkà ní ọmọ ọlọ́run ni wọ́n pé ẹrú ọlọ́run ni won قال الشيخ وقال تعالى عن المسيح عليه السلام الذي ادعيت فيه الإلهية والنبوة إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل olúwa ń sọ nípa annabi ọlọ́run tí ń ṣe Isa alayhi salam ọlọ́run kọ́ mọ jẹ́tì ẹ̀ ẹni táwọn kan pàpè mọ ìjẹ́ ẹni tí a máa sìn tí ó lẹ́tọ̀ọ́ síbẹ̀ wọ́n pè mọ tí wọ́n sì pè é lànàbí ọlọ́run náà tí ó jẹ́ pé wọ́n pa irọ́ papọ̀ mọ́ òótọ́ nìyẹn naam huwa wọ́n pe lọ́lọ́run wọ́n pe ní ànábì ọlọ́run náà tó àmọ́ tọ́lọ́run ọba àdìgbélá fi ròyìn rẹ̀ ó jẹ́ àmọ̀ pé ànábì ọlọ́run ní kì í pé in huwa illa abdu in pé lọ́lọ́run kò a sì dẹ̀ra lé lórí láfi sí ìlànà ẹbí ọlọ́run làṣẹjọ yóò jáde láì ní bàbá àbí waja'alnahu mathalan ay qudwa yamtathiluna bihi àṣẹ ní àríkọ́sí àríkọ́sí táwọn èèyàn ò ríkọ́sí ìgbà míì Kùránì lè lo mathalan láàríkọ́sí ó yẹ kí wọ́n rí gẹ́gẹ́ bí àríkọ́sí tí wọ́n tẹ̀lé ẹni tí ọlọ́run rán ní wọn ò sì sí kí nìyẹn àbí mathalan a fi pòwe fún wọn ká fi mọ̀ pé kò sí tọ́lọ́run ò lè sí ìpè ọlọ́run ọba lè fi láti máa ń dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara bàbá àti ìyá ó lè dáńgbà míì jẹ́ kò ní ní bàbá yóò sì ní ìyá èyí tó ṣe màjú báwọn lọ ádámà wọn kọ́ tí ò ní bàbá tí ò tiẹ̀ ní ìyá yóò sì wá jẹ́ pé irú ẹni tó jẹ́ kó sì ní kanú rẹ̀ lẹ́fẹ́ máa sí kí ni lẹ́fẹ́ máa mọ́ lọ́hùn òwe lọ́hùn fi pa fún yín واضح طيب ولهذا قال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح حديث من حديث من حديث ابن عباس وروي من حديث غيره النبي صلى الله عليه وسلم òun ló fà ló sì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ أرو الله má تطروني kama atratin nasara Isa bin Maryam ẹ má pọn mi lápọn bóró ẹ má yìn mí tí wàá lápọn bóró nú bí àwọn nasarati àwọn Christians bí wọ́n ṣe yìn Isa tí wọ́n fi pọn lápọn bóró fa innama ana abdun torí náà dájú sákẹ́ ẹnu ma pé èmi o tí mo jẹ́ lẹ́rú fọkúùlù torí náà ẹ máa sọ kápẹ́ fẹ́ kìmí ẹ fẹ́ yìn mí gbogbo tẹ́ bá fi èmi kó mọ́ jáde kó ń bi abdullah ẹrú ọlọ́run wá rasuluhu àtòjíṣẹ́ ọlọ́run Allahu musta'an àwọn pé àparí tẹ ẹja ẹja dún pọ́ìntì náà ìfẹ́ kàtà sí aago méje àbí báwo ẹja dún báyìí kọjá pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam a fi ròyìn anabi fi haya àwọn ntọ́lọ́wọ́n ọba àlekìlá ṣe fún ànábì tí ń jẹ́ àwọn nǹkan tó ga tó sọ wọ́n nínú ayé ànábì gbogbo àwọn stages yẹn rú lọ́wọ́n pé ànábì mẹ́. àbí ọlọ́wọ́n ọba àlekìlá subhanahu wa ta'ala kọ́mọ́ sàfiwá sínú àwọn èròjà rẹ̀ wà mimma zadani sharafan wa tihan wa kidtu bi akhmasi atahu thuraya dukhuli. تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا الله وبارك لكم مسافر أصنع يوري وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته